الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأسأل أن لا إله إلا الله وحده لا شريك له وأسأل أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وتابعين نار إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنا أقول ولا وبا ولا وبا لبرا وبا إليتو ọba tí ó tún fi ní lọ́rùn fún wa tó ní káàlì tún pàdé lórí tẹ̀síro wa ilé tó ń wáyé ní mọ́sáàsì wa ní òsí ní àtìgbà tí a ti bẹ̀rẹ̀ Ramadan pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ̀n ọba àríkẹ́ ọlá a ó tó lónìí náà níbi tí a sùn nínú tẹ̀síwájú tó kọjá o náà ni àyà ẹlẹ́ẹ̀kẹrìnlé ní ọgọ́ta tí ó náà láti tún tẹ̀síwájú lónìí yọba wo àyà ẹlẹ́ẹ̀kẹrìnlé ní ọgọ́ta yìí pápá jùlọ tó fi dé ele dín ní àádọ́rin àwọn ẹ̀kọ́ eléyìí tí ó kó sínú àwọn ẹ̀kọ́ tó gbé árí yóò máa ṣàlàyé fún wa nípa tó ṣe wípé kò sí tó lè jẹ́ kí ìṣesí wa kó dúró déédéé àyàfi kó ṣe wípé a bá ní àwọn ìpìlẹ̀ tí a bá dúró lórí àwọn ìpìlẹ̀ tó yẹ kéèyàn dúró lé lórí òun náà ti fi wa lè fi dúró déédéé ẹni pé nínú ẹ̀ máa ṣàlàyé fún wa nípa nípa ń pè ní àlùmùbáhálà nípa ń pè ní mùbáhálà yìí òun náà ní kọ́rọ̀ ó tójú ẹ̀ tẹ̀wá jọjò kólẹ̀ kẹjọ sọ látara pé ẹlẹ́dòdó lọ́wọ́ àwọn kan náà sì mọ̀ pọ́wọ́ yín lòdòdó wà ṣùgbọ́n wọn ò fẹ́ gbà á. ẹ wà ń tọ̀ tọ́wá níbẹ̀ ẹjẹ́ ògbó wa kájọ péjọ káwá nítọ̀ ẹni tó bá parọ́ náà wà méjèèjì kíbi náà ọlọ́run kó mọ̀ bá jẹ́pẹ̀ ní ọba ara mi. ẹ̀rí pẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ níbi ayà yìí máa ti mẹ́nu bá bàbá àtàyà tó ṣáájú náà. ayé ẹlẹ́kọ̀ọ́kànlé ní ọgọ́ta ilé iná ṣẹlẹ̀ bẹ́ẹ̀. tí wàá ní jẹ́nìmà eléyìí tó wáyé tó ṣe wípé òun náà lọ́wọ́ bá àlejò alágbèéká rẹ̀ tó jẹ́ pìlẹ̀ lórí gbogbo wa. òun náà ní ká sin ọlọ́wọ́ bá ọ̀kan tuntun ká má sin ọlọ́wọ́ ká má kó nǹkan ní ìlọ́lọ́run ìlú bárùn-ún àti ẹ̀lẹ́jọ́ sí fún kan náà. bákan náà pátákan náà ká àwọn nìkan ká má sọ wọn dẹrù wa káà náà má dùn ó gẹ́gẹ́ bí wípé alágbára a ní ìkẹ̀kan tá a fẹ́ fi sọ wọ́n di ẹrú wa wípé ní àwọn nìkan máa wáyé bàbá ń dé ká máa ọlọ́run ọba bẹ́ẹ̀ kẹ́sìn kẹ́ ẹ wà láwọn àṣẹ tó pé ká máa àlàyé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nínú àyà yìí. bákan náà àyà tá a máa kà lẹ́yìn àyà máa ṣàlàyé fún wa níta ń pè ní òjì yàtì òun ni ká bẹ́ẹ̀ fi ìtàn tó ti kọjá kọ́ máa jẹ́ ẹ̀rí lórí àwọn kan. lápèjúwe eléyìí jẹ́ ọ̀nà kan. àwọn àbáwò ní mùsùlùmí ọ̀dà bíi ìmọ̀ a máa lo eléyìí dáadáa. nígbà tó ṣe pé ìtàn mọ́kọ́lá ràdí ìtàn nínú mọ́kọ́lá ràdí ó ní wọ́n ṣe púpọ̀ lápẹjúwe Mr. A olóhùn pa ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Mr. C ẹ̀gbọ́n Mr. A. ọlọ́ọ̀pá ọ̀rọ̀ agbọ̀rọ̀ sí àwọn ọ̀rọ̀ lè béèrè kàí mista a tí ń sọ̀rọ̀ mista c ìgbàwo ni mista c ìgbàwo gan ló kù wọ́n ni mista c tí mista a sọ pé ọ̀rọ̀ lọ́wọ́ ó ti kú láti bí fifty years ago mista a ọwọ́ náà ta ọ̀rọ̀ wá lọ́rọ̀ mi ta sí àwọn arúgbó gbogbo ọjọ́ orí ẹ̀ ọjọ́ orí rẹ̀ ju 45 years lọ jọba ọjọ́ orí ọjọ́ orí Mr. A tó ló ń pa ọ̀rọ̀ wá mi kẹ́ni kò tí forty five years lọ. àwọn àbáwọn ní mọ̀sọ́lá o àbí wọ́n ti di ọ̀rọ̀ yẹn múlẹ̀ yìí pé ọ̀rọ̀ mr a yẹn o jàmá kí ló jẹ́ gbogbo wa náà láì pé irọ́ yẹn jà sí alẹ́ ẹ̀kọ́ ni. torí pé ó sọ fún wa pé àníṣe ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀dọ́ rẹ̀ lòún ti gbà wá. wọ́n wá lọ́wọ́ ọdún mélòó ni ó ní àwọn forty years old. arábẹ̀rẹ̀ tàn yí pé mr ayé ń sọ ìgbà ni mr years ago abẹ́rẹ̀ta ọ̀rọ̀ kọ́ bá àbá tó wá ìtàn náà tí a ti gbé ìmọ̀ mọ́lẹ̀ nìyẹn. látẹ̀júwe ọmọ years ago ọmọ years kọ́ wa sọ pé níjọba Abíọ́lá ń kà pé tọ́fẹ́ dìbò tọ́wá sí ṣé Àkúrẹ́ òun àbẹ̀ náà ń tábíọ́lá sọ rèé ọmọdún mélòó ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún pélé lọ́jọ́ orí ẹ̀ tí yẹn àkọ́kọ́ náà ilé sọ yẹn fifty years ago ẹ̀ fifty years ago sísì kò tí ì ṣe kẹ́nẹ nígbà wá bí ní fifty years ago tí wọ́n bí wọn náà ló lè sàn ló lè máa gbọ́rọ̀ tí wọ́n sọ ẹni. ẹlẹ́ẹ̀kejì Abíọ́lá kan ti kú nísìnyí Fábíọ́lá ti kú kìí ṣe fifty years ọdún Fábíọ́lá ti kú nì. ẹlẹ́ẹ̀kẹta ìgbè tí wọ́n ti dì láti ìkàbí 1992 yẹn náà 1992 kọ̀ọ̀mọ́ ti dòrò sí 1993 náà ni wọ́n ti dìtò tí wọ́n wá sọ yí pé ìwọ o kódà ikú Abíọ́lá gan 1999 lọ́jẹ́ ara 1999 àìsí wà ní 2022 abẹ́ẹ̀kọ́ dáwọ́ over 20 something years nìyẹn. ẹ̀rí pọ́lọ̀ yẹn takura wọn eléyìí hàn wáyé pé Islam nǹkan ní nínú táàmù bí mú ẹ̀rí wá táàmù bí di ọ̀rọ̀ múlẹ̀ eléyìí máa jáde akẹ́kọ̀ọ́ náà nínú àwọn àyà ní pẹ̀lú ẹ̀dá ọlọ́run torí pé anábìwá Ibrahim yẹ̀wú bí lànà ìwà Ibrahim àwọn Nasọra na ń sọ pé ẹ má ta àwọn lóhùn gàrí Nasọra ni ọ̀rọ̀ tó yà àwọn abúlé sáwàdà lórí eléyìí òun láti ta àwọn lóhùn lórí ìtàn yẹn tí wọ́n ní ẹ má ta àwọn lóhùn gàrí eléyìí kò gbọ́ Yorùbá ni ìyá ẹ má bínú àtàmùrè ní pè ní àtàmùrè eléyìí kò gbọ́ Yorùbá dáadáa ni ẹ̀rọ kan. ìyá ní kílẹ̀ wí ẹnì kejì rẹ débí olóhùn fẹ́ ra àtàmúré tó kúté táà ní wọ́n wá tó bá sọ dáadáa wọ́n náà tó ní àtàmúré àwọn ní àtàmúrè tọ́wọ́n ní àtàmúrè ní ọ̀pọ̀ ń tẹ́ yìí àtàrí wọn ẹni àkọ́kọ́ ní àrùn rẹ́ra àtàmúré ẹni kejì yẹn láti inú ìyá kò pọ́ yorùbá dáadáa nì àtàmúré ló pè ní àtàmúré àtẹnìkínní àtẹnìkejì ẹni kò sáà ìyá gbọ́ndọ́ yìí kò ní ìdí àwọn wọ́n ní ànábì Ibrahim àwọn yahudi ní ẹmọ́ta ànàfọ́lá ló ń wo yahudi ní ànábì Ibrahim àwọn yahudi ní ẹmọ́ta ló ń wo nàfọ́lá ní yahudi kọ́dà nílé ìsìnkẹ́nà ọba àdìkẹ́ lápọ̀ fún wa àwọn ẹlẹ́kọ̀ọ́ gan fẹ́ máa sọ pé ìlànà àwọn ti ẹgbẹ̀rẹ̀ máa pè mọ́ra yín àwọn òrí wípọ́ sáwọn àṣẹ́kọ́ ṣùgbọ́n adé máa pè pé sáwọn àlàwọ́ bí lọ́yá káyù báwọn látara eléyìí àwọn ayàtọ̀ àkàlẹ́ ní yóò wá fi ìtàn ìtàn ló fi mú ẹ̀rí wá lé gbogbo wọn lórí àti yẹ̀wúdí àti nàṣọ́ra àti tó yẹ pé àwọn náà bá sọ ni bàbá wa nínú gbàgbọ́ Abraham bàbá wa nínú bàbá wa nínú ni lóòótọ́ ṣùgbọ́n ẹ̀sìn wo gan-an lòun gẹ́gẹ́ sìn àwọn àyàtà kà lónìí yóò ṣàlàyé wa a ti sọ̀rọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ láti mẹ́rin wá níbi àwọn àyàtà ta kà lẹ́yìn. bákan náà nínú tí àwọn àyàtì abẹ́kà lónìí rí ara yìí ká máa náà àbùkù kéèyàn ọmọ níbi nǹkan tó yẹ nímọ̀ nípa rẹ̀ nǹkan tó mà tí ẹ tó sì nípa rẹ̀. là ń sọ fún ọ wípé ànítorí ilé ìdáyẹ kó dé dáadáa àti tọrẹ kọ́ ló sì a gbọ́dọ̀ ṣe ẹranko tó ní àbí a ti gbọ́dọ̀ gbé kírísímẹ́ǹtì ó dùn dáadáa tọ̀bá fẹ́ kí ilé ní owó pánẹ́bù tàwa débẹ̀ pánẹ́bù tàwa ní kò nídìí náà kí ni kò nídìí lọ́wọ́ ti pé ní bí ẹkiri wọlé ńbẹ ẹkiri ẹgbẹ́ búlọ́ọ̀kù lé lórí torí pé irin lòún máa jó wọ́n á ní ẹgbẹ́ ẹkiri wọlé ńbẹ ẹgbẹ́ búlọ́ọ̀kù lé lórí nígbà àwọn ọmọ tiẹ̀ lóòótọ́ sọ̀rọ̀ pé wọ́n kọ́lé bí o lọ péjọ dé kí lérí ẹ̀dàkùn ta ló nǹkan tó yọ̀ bá nímọ̀ nípa rẹ̀ èyí máa ń ṣe lórí ẹ̀ bó jẹ́ ibi a kó sí wàhálà nìyẹn ẹni nísìnyí àyọ̀ ọmọdé àní anyị sí rẹ̀ nítọ́kọ̀ mi ò rí kí lẹ̀ rí ni wọ́n kọ́ àkókò sáà tiẹ̀ rí bẹ́ẹ̀ sá àní kí lẹ̀ rí ọ̀rọ̀ èrí kọ́ lélẹ̀ ìdíkà rẹ̀ kò sínú làákàyè ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ sọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ ẹ̀sìn wa ẹ̀sìn ẹ̀rí ni torí ẹ̀rọ ọ̀gbìn sọ torí ẹ̀rọ lọ́wọ́ àyè ẹ̀sẹ̀ náà wọ́n sáyé ẹ ìyọ́n kàn máa wo bí láàká ìbáṣe sọ fún afúnká ṣe náà ni ìyóò sì máa ti ṣe torí ti eléyìí nínú ayé ilé mi yóò máa jẹ́ kí yóò máa jẹ́ èébú ní gbogbo àwọn tí wọ́n máa ń jà nǹkan tí wọ́n mà ní wọ́n máa ń jà níyàn ìgbé yóò wá jẹ́ kó kálukú náà gbà sí tètè ìdí tó ń kálukú ló ń kálukú máa dúró lórí ẹ̀ tó bá kọ́ tó bá yí ọ òun ló dúró lórí ẹ̀. títí ìwú kẹ́yọ̀ ọmọ àwọn tó kọ́ ba tó nínú pé ọmọ english dáadáa sáà nínú english tí lọ́yà lọ́yà tí èkú ìdí barista pẹ̀lú lọ́yà tí èkú ìdí barista bọ́sùn ìjáde lọ yóò sọ fún fọ́ nígbà tí wọ́n tí kọ́ bá yẹ máa ń ta píkẹ̀ pẹ̀lú ìgbìjẹ̀ yóò sọ pé ààyè ìgbà tí wọ́n rẹ̀ kọ́ nìyẹn sà ó sì gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ torí pé interpretation law ó yàtọ̀ sí interpretation pé mo máa ń gbì sanwó sí wọ́n yẹ lọ kọ́ yẹn lọ́tọ̀ ni ara tí wọ́n kọ́ta ń lọ lọ sùn náà nìyẹn lọ́tọ̀ nítorí táwa nìyẹn nígbà tó wá rí àwọn torí pé professor ní mẹkáníkà ìndíníárìn kò tó bẹ̀ kọ́kọ́rí sí kọ́ọ̀tù ó pé òun fẹ́ tì fẹ́ di kírímínà àlẹ́ ẹ̀kọ́ pòfẹ́sọ̀ ìmẹkáníkà ìndíníárìn ọwá ní ti rí rírìn àgbé ìbò àmì pòfẹ́sọ̀ náà eléyìí ìrè yọ̀ọ̀sì barista ẹ̀hẹ́n ẹ bá ń kó aṣọ tẹ̀ wá òun náà a pàṣẹ tọrùn ọwọ́ adé kọ́ọ̀tù bóòlù ti fẹ́ tì í kò lè má àwọn fẹ́ tì ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ ni wọ́n adé kọ́ọ̀tù wọ́n lọ kọ́ ni wọ́n sì máa kíláàsì síwájú kíláàsì sẹ́yìn tárájọ́ kì í sì sọ̀rọ̀ wọn túbọ̀ wọn ní gbórí pọ̀ mẹ́ wọn òṣèrè ní kọ́ obìnrin nǹkan mọ́ra wọn òyìnbó wọn lẹ́kọ̀ọ́ òdè papọ̀ kó òdè lórí kó òdè lọ́rùn kọ́ wá fọ làákàyà òyìn sáàrin ó yàtọ̀ síra wọn torí ìdí eléyìí nígbà àbá ti nímọ̀ nípa rẹ̀ ìyẹn máa ń ṣe lórí ẹ̀ ìyẹn máa kẹ́kọ̀ọ́ ni àwọn ẹ̀rọ fún wa bákan náà inú kókó báyọ̀ mẹ́nu ó bá jẹ́ káwọ̀ yìí pé ẹ̀sìn yẹ̀wúdí àtẹ̀sìn nàfọ́rá kìí ṣẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run kéde kí ni kìí ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run àwọn ni wọ́n nǹkan wọn ohun tí wọ́n sì sọ lóko àwọn ni wọ́n kàn dá nǹkan wọn tó kalẹ̀ àwọn ayà yìí náà á máa rí ọlọ́ọ̀bà àdìkọ́ lọ́jọ́ ká máa mọ̀ yí pé gbogbo ẹni tó bá ti gbọ́ lọ́ọ̀bà gbọ́ lódodo ọ̀kan náà jẹ́ gbogbo wa o kódà tí ìlú wa ó jìnà síra wa rere mọ̀mìnì mùsùlùmí mọ̀mìnì lamẹ́ríkà kan náà ni wa nǹkan kan náà lájọ máa tó pẹ̀lú mùsùlùmí àti títà amẹ́ríkà ti ń ṣe tíṣẹ́sì na náà lára sàúdí ní òfin jò nǹkan kan náà lájọ pàgbọ́ ọlọ́run ọba wa ò méjì bẹ́ẹ̀ sì ni ò pé mẹ́ta ará amẹ́ríkà ọ̀kan ṣoṣo wọn pọ̀ lọ́hùn ará sàúdí ọ̀kan ṣoṣo làwọn náà gbọdọ̀ pọ̀ lọ́hùn nàìjíríà náà wọn náà pọ̀ mẹ́ta lọ́dọ̀ àwọn ará bí ìyàtọ̀ wà bẹ́ẹ̀ gẹ́gẹ́gẹ́ ọkùnrin kata ń pè ní gẹ̀ẹ́bì ọ́ntà ní nǹkan ní pé ọ̀gá nìyẹn ní tí wọ́n máa wọ̀ rẹ̀ káàkiri tí wọ́n pè ní lónìí. àgbàdúgbò ah, ní brown owó tẹ̀ sọ bá pẹ̀lú òun fọ́ máa kọ́lá òun padà tún sọ bẹ́ẹ̀ ní orílẹ̀ ní not a lord nítorí ìfẹ́ yìí jíjẹ́ sí kò tí kọ́lá kò tí ọ̀rọ̀ yẹn lórí mẹ́ta ó sì tún mọ́tò ara mọ́tò sì wà onígbà tó wù sí ó ní fíìmù lòún ṣe fíìmù lòún ṣe wọn náà ń jẹ́ máa pé pẹ́lẹ́ bí ẹni ẹgbẹ́ ìfọ́tò ẹlòmí ọ̀gbọ̀n àdè ní wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìfọ́tò ànábì ẹ̀ lọ́hùn kámẹ́rà ìlọ ti yà ń gbà náà àwọn kan máa tara eré wọn lẹ́lẹ́mí àwọn tó sílé ní kọ́lẹ̀ sọ́pọ̀ wọn lẹ́lẹ́mí èjì láàárọ̀ ní wọlé forí balẹ̀ fún kò adìẹ lórí òkúta tí wọ́n ń dá adìẹ lórí òkun tí wọ́n ń da ẹ̀jẹ̀ sí lórí ìjà kankan náà ní ìdí abẹ náà ní gbèyìn. ó ní ẹ̀rí kan lẹ́kọ̀ọ́ lọ́dún kan bí jọ́ọ̀tì náà àwọn ará akọ́lẹ̀ báyìí ló sọ. bí ilé babaláwo lẹ́wàá pè mí o mọ́kànlélẹ́ẹ̀dúnmọ̀ bí jọ́ọ̀tì náà ń dá àyẹ̀ńdòkó lẹ̀. bí àwọn kọ̀jẹ́bí irin kọ̀jẹ́bí òkúta àtàkì kan wà ń ta tẹ́ẹ̀bà bí ẹ̀jẹ̀ bí epo tó ń tó dájú bẹ́ẹ̀ níwájú rẹ̀ èkó pípa rárá rárá ń tẹ̀ abẹ́rẹ́ ọ̀kan náà kọ́mọ́ta káwọ́ jẹ̀wá sí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون يا أهل الكتاب لما تحاول يحاجون في إبراهيم وما أنزلت التوراة وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون أنتم هؤلاء أعجبتم فيما لكم فيه ما لكم به علم فلما تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان أنيفا مسلما ولكن كان ضيفا مسلما وما كان من المشركين إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وآذى النبي وآذى النبي والذين آمنوا والله ولي المؤمنين نعم الكتاب لم تهاجون في إبراهيم وما أنزلت التوراة وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون ọlọ́wọ́ bá wà lókè ọlọ́ ọ̀dájú ọ̀rọ̀ alìlì kìtáàtì bàbá ní alìlì kìtáàtì nínú alìkùrán alìmọ̀rọ̀dù bí alìlì kìtáàtì wà ọmọlú yẹ̀wọ́ bí wọn nàṣọ́rọ̀ àwọn náà ni àwọn yẹ̀wúdí àtàwọn nàṣọ́rọ̀ yẹn náà ni àwọn júù àtàwọn christian àwọn tí wọ́n máa dájú ọ̀rọ̀ kan nìyẹn tí wọ́n ní àwọn lè lè kìtáàdì torí pé ọlọ́ọ̀bà àdẹ́kẹ́ ẹlá fún wọn ní tíra ó wọn yẹ̀wú bí ó fún wọn ní àbára ikú kẹbíir wọ́n ní àlèkù tọ́ọ̀bù ìdájọ́ ọ̀rọ̀ yìí ó ń kárí yẹ̀wù fún álàlì kìtáàbù ó ń kárí àwọn tààbọ́ ní tíra mẹ́nà lè yẹ̀wù díwà nàzọ́rọ́ láwọn jù àtàwọn bíṣẹ́ǹ wà máa ń tara ọmọ ìjìrá ọmọ àtàwọn tí wọ́n bá rin ìlànà wọn tí wọ́n tẹ̀lé wọn ọlọ́ni ilẹ̀ àmẹ́bí sọ fún wọn pé yá ààlẹ́ ìkìtàbù yá ààlẹ́ ìkìtàbù tààlẹ́ òyìnlẹ̀ àjẹ́lẹ́wọ́tì ọ̀tàwà ọlọ́ni ilẹ̀ àmẹ́bí pé àwọn ààlẹ́ ìkìtàbù àwọn yẹ̀húdí àtàwọn nàkọ́rá ìlà kẹ́lẹ́mọ́tì ẹjọ́ àjọ ṣàlàyé ẹ̀kọ́ yẹra wa ẹ máa bọ̀ wá ní gbólóhùn kan túnbí pé gbólóhùn náà òun náà ní tó ṣe déédé láàrin wa àtẹ̀yìn náà. àwọn náà rí i pé nílé tó àwọn akọ́ ọ̀kọ̀ọ̀kan nínú ilé ìbàlágà a ń pè kíní ká ní àlìmọ̀jáàzí àlìmọ́rúsàlì lọ́dọ̀ ilmul ma'ani náà lọ́dọ̀ ilmul bayan lọ́dọ̀ ilmul bayan láti wọn kọ́ a ní àlìmọ̀jáàzí àlìmọ́rúsàlì àlìmọ̀jáàzí àlìmọ́rúsàlì ọ̀rọ̀ wa lò bẹ́ẹ̀ ìmọ̀ tó ṣe pé tí wọ́n gbà lérò bẹ́ẹ̀ kìí ṣe wípé tí wọ́n fẹ́ mú bẹ́ẹ̀ ni èyí táwa ń rí gẹ́gẹ́ tí wọ́n sọ yẹn. lápẹ̀júwe tí ń sọ wípé lágbàdá ti ọwọ́ bọ etí ẹ̀ ó fi kẹ́rẹ̀ ó fi ọwọ́ bọ etí ẹ̀rọ ọ̀gbọ̀n tí kàbára àwọn ewu etí ó lè fi bẹ̀rẹ̀. kẹ́ ẹ̀ dáhùn ìkáwá àwọn olówó ikú rárá ìyẹn láwọn pè ní zikiri lukulu zikiri lukuli wa ìrádá tó lè dìbò ìka ló lè bí ó àkàbọ̀ ẹ̀ ìdàrẹ́ ló ẹ ní dákọ̀ ìka ọwọ́ báyà ti dákọ̀ ọwọ́ ọwọ́ ti kó gbogbo bínú ló kó lè ti wọ́n ó lè fi ọwọ́ wọ́n kò lè ìyẹn ọmọ jẹ́ kò níyà ṣùgbọ́n níbí ọgbẹ́dàkọ ọwọ́dàkọ kẹ́lìmà àbáàdùwá ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ tí wọ́n dàkọ kẹ́lìmà ń gbà mí àlùmọ́rọ́dù bíi àlùjúmùlà gbólóhùn ẹ̀ka ni wọ́n sọ ṣùgbọ́n gbogbo ni ìtumọ̀ tí wọ́n rẹ̀ ni pé àwọn ọ̀rọ̀ kan àwọn sẹ́ńtẹ́ǹsì ọ̀rọ̀ kan ni. tẹ́lẹ̀ a single word nígbàlá náà yìí nínú nínú nínú èdè tẹ́lìmà a single word ṣé single word náà ni ọ̀rọ̀ tọ́lá ọba àlejòra tó ní kọjá délé láàrin wa gbólóhùn náà ìdá àìlọ́lọ́ muhammadu rasulullah ìrà ni gbólóhùn àtàwọn ìmọ̀ ọlọ́ọ̀lọ́pàá tuntun. في إلهيته وعبادته وفي أسمائه وصفاته كما أن كثير من سيئه والكلمة تطلق على الجملة جملة المفيدة tọ́lọ́wọ́n wọn sọ́dọ̀ tó sùn káwọn máa lò wọ́n kà ló gbólóhùn ìtumọ̀ tó ń bẹ lábẹ́ náà ní pé sẹ́ńtẹ́ǹsì ọ̀rọ̀ ni. láì wá sọ wípé

ṣùrẹ́kà bí i ṣe ìhà. A ti sọ́dọ̀ bí kẹta múrò fún pẹ̀lú ẹlọ. Wọ̀nà yẹ̀ṣẹ́kìlẹ̀ bá dúnà bá dọ̀nà bá bá mi dúnilẹ̀. Ara tá a pẹ̀lú gbólóhùn kan Lẹ́yìn tó káyé lónìí. Àbá tọrọ bá ṣẹ́wò má lára kọ́nà ọlọ́ yíra padà ó lè pa àwọn yẹ̀wúdí àti nàìjíríà lọ́pọ̀ dájú ọ̀rọ̀ kọ́ eléyìí tá ń sẹ ń tó kílà ní tọ́pọ̀lọpọ̀ náà náà mo wo ká kọ̀pẹ́ kéṣe o náà ní ẹ̀rọ arábìnrin yìí ọkọ rẹ̀ ọwọ́ ní èkó kí àwọn wọn àwọn ọba ọgbọ̀kadà káàkiri ọkọ wa sẹ́ǹtì owó ọ sẹ́ǹtì irú mọ́tò ẹgbẹ́ pé ìyàwó wọn rà ìyàwó wa ra mọ́tò ọwọ́ gbé mọ́tò lọ àwọn olórí ilé ìjẹsùn wa ni kí wọ́n lè yí kọjá àwọn Ọ wọ́n sì fọgbọ́n pa mọ́tò lẹ̀ wọ́n ní àmọ́tò ah, yìí agbọ́dọ̀ bá yà sí mímá tó ní ọjọ́ tí ó lò ní. wọ́n dá mọ́tò padà ga tọ́wà lè ṣe bẹ́ẹ̀ ọwọ́ àwòrán àwọn kò náà tó jù lórí obìnrin lè sọ̀rọ̀ ṣùgbọ́n ọkọ rẹ̀ wá ní ẹ̀ àwọn ní sísà kan sísà yẹn wá mà sí ọ̀rọ̀ mọ́tò tó bá wá lọ sílé ìyàwó brọ́dà mọ́tò yìí ń kọ̀ Ah. kò sí wàhálà mọ́tò lọ ẹ̀ka mọ́tò yìí kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀hà ní mẹkáníkì ni ẹ̀ka ìjọba ní mẹkáníkì tọ́ ìbẹ̀rẹ̀ o wọn láwọn owó wọ́n sọ fún wọn ọdún wípé wọ́n nílé ní ẹ̀yìn tí ẹ̀rọ sì kówó dáadáa owó tí owó tí níbi ńlẹ̀ ló ti múra wọn lọ́wọ́ ọlọ́sùn wá bá wọn pé ẹni jẹ́ kí wọ́n lọ tà á ó tẹ̀lé ǹjọ́ náà òun ni ọ̀kan bá àwọn àbá ilé ìjọ ilé ìjọsìn ó ṣẹ̀ṣẹ̀ fún ẹ̀wù amọ́tò òun darí bọ̀ ìjọba ó tẹ̀lé ìrìn àbọ̀ ìrìn níbẹ̀ ìrìn náà ẹni wọn bọ́ọ̀lù ẹnu mọ́tò wáyé tọ̀wọ́n náà okay tòun lọ sẹ́lẹ̀ méjì ẹ bá mú kọ́kọ́rọ́ ẹ mú kọ́kọ́rọ́ rẹ kọ́kọ́rọ́ kí ni sẹ́yìn lẹ́ni mọ́tò ẹ̀yìn mọ́tò àwọn ìlẹ́ni mọ́tò ni pàdé ti sẹ́yìn lẹ́ni mọ́tò yẹn ẹ mú kọ́kọ́rọ́ wa kọ́kọ́rọ́ wa lọ́wọ́ ẹni tó wọ́n fojú yín rí bí yóò yá ẹni bọ̀dì ọba akọ́lọ ọdún ọwà sọ̀rọ̀ tí wọ́n pẹ́ ìgbélé ìjọsìn náà nílé ya yìí tẹ́ ń lá èèyàn lọ́wọ́ bà tẹ́ ń ta ìjọlọ ìtọ́jẹ́ tí wọ́n ẹ̀yìn sọ wọ́n tẹ̀rù yìí. ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله. ẹ wò bá tí ọlọ́run ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́lọ́run ti sọ tó ti pé láti one thousand four hundred thirty three years ago tọ́rọ̀ ti complete. ẹ wá láyé tí eléyìí ní ti o. ó ká lóko náà wá fojú àwọn èdè ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti wọ́n ti tún ní àwọn agbára lọ́wọ́ ọlọ́run ní ẹ má ṣe bẹ́ẹ̀. فلا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقل اشهدوا بأننا مسلمون ألا مي تواسوا tẹni kájọ jòkólẹ̀ kájọ ṣe mú bá hádà gẹ́gẹ́ bí ìtàkùn àláyà tẹ̀yìn náà àbáyọ ابن جريج wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wípé nínú ìtumọ̀ ní ìtẹ́kọ́ ní ìtẹ́kọ́ sínú wọ́n yè pé ìwò bá dán bá dè bá dán bí náà sí látìlá nínú ìtumọ̀ wà láyé tí ẹbí bá dè bá dán àrùbá bá ní nílá ká má máa tẹ̀lé kápá kan ní wọ́n máa tẹ̀lé ní kejì níbi ìwà ẹ̀ṣẹ̀ káwọn máa tẹ̀lé níbi ìwà ẹ̀ṣẹ̀ káwọn tura wá lẹ̀ fẹ́ni tí ìyapa àti ọlọ́run káàárọ̀ wọn á bẹ́ẹ̀ kájọ wọn yapa àti ọlọ́run. àbá àwọn ìkírínà àwọn tó ní yẹ̀sìdìbò bá tẹ̀lé bá bí ó burú ń dára àwọn akẹ́kọ̀ọ́ dépò pé wọn àti máa forí balẹ̀ bábà kejì. Tíwọ́n náà ló ṣẹlẹ̀ ní kọ́dọ̀ ẹbọ náà nìyẹn láyé. Ìyẹn làwọn akẹ́kọ̀ọ́ pariwo lẹ́yìn wípé ń bẹnu àtàlà àwọn jẹ́ olùgbọ́ olùgbàgbọ́ tí wọ́n bá wọn sì ń sin ọ lọ tó jẹ́ wípé èrè ni wọ́n ń sìn ẹ̀rọ ìdáyí lẹ̀ka. Fọ́tò break break òun ẹlò ní ìgbé sí iná ilé pẹ́lú ìjọsìn ọkọ̀ ìṣẹ́bí ọkà ẹlò ní ìgbé sí iná ilé pẹ́lú ìjọsìn ẹni tó ṣe pé fíìmù lásán lòun ti gẹ́gẹ́ bí fíìmù kan dáadáa ní wọn wò láti gbà kéke táwọn pè ní ṣẹ́yìn ìgbà wọn kí ló kọjá pé fíìmù yẹn gan

òun náà padà túkọ̀ islam ní fíìmù yẹn ẹgbẹ́ náà ti sàánù àwọn ní islam ní wípé wọn àrẹ́ nìkan kan fi sàánù bí lọ́gbọ́n lọ́rẹ́ nìkan fi sàánù bí náà ni aaa èyí ò ní bá ti lè jù èyí tí wàá burú táyì ẹ wá wò ẹ̀yin rí pé fọ́pọ̀ òun yàtọ̀ síra gẹ́gẹ́ bí mo sọ fún fún alágbàmí ìlà ti dé mi o kókó bá mi kọ́ lọ lè wò ẹni pé ìṣe bá ń lè jọsìn yàtọ̀ ìṣe bá ń lè jọsìn èyí tẹ̀mí máa bójú níbẹ̀ tó ń lẹ́ nà fẹ́ẹ́ kò síra wọn tẹ́ bá wò dáadáa gbà eléyìí yàtọ̀ sílẹ̀ yìí tó wá ní ẹlẹ́kùn ìwà lọ́lọ́run àmì ẹjẹ́ padà anábì pè wọ́n wípé ní ẹjọ́ ṣe mùbáàlà tó bá yẹ pé kọ̀ bá rí bẹ́ẹ̀ tó yẹ pé kèjì kọ́rọ̀ ọba ọ̀kan ṣoṣo lọ́lọ́ ní kánàsì ìyá àtàkà lẹ́yìn ọtún ká wọn. ẹ pa àwọn ọmọ yíwá káà náà pa àwọn ọmọ ajáde àtàwọn ìyàwó yìí gbogbo ẹjọ́ bọ́ta ẹjọ́ ṣe mùbáàlà. lásìkò wípé ní ẹni tí wọ́n ń parọ́ náà wà méjèèjì tó bá yẹ pé ìlẹ̀ ṣùgbọ́n bá a wà lórí òdodo ìdíni ọlọ́run kọ́ sọ̀kalẹ̀ lẹ́yìn lórí báwa náà ti kúkú mà lórí òdodo ìtànjẹ ni àti ìtọ́ àti àwọn tí wọ́n jẹ́ àwọn tó ń jọ̀ka àwọn àwọn mọ̀ pé àwọn òsì lórí òdodo àwọn mọ̀ pé lórí jẹ̀ nígbà wà láti tí wọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú àwọn. ọrụ ọmọ wà ní yunifásitì bàbá rẹ̀ wá ní olórí nílé ìjọsìn wọn bàbá sì ń gbádùn ilé ńlá ni wọ́n kọ́ fún bàbá mọ́tò ńlá ni bàbá ń gùn olówó ńlá làwọn ọmọ ó wá rí yàrá kàbí àwọn àwọn ìsílẹ̀ àwọn máa tilẹ̀ wéé ó wá rí yàrá ẹ̀ wá sí bàbá òtún náà kàpẹ́ nìkan kan lè wọ ẹ̀yìn nìkan lè wálé gbà yẹn wọn lọ́kàn wọlé ọkà rí yẹn sílẹ̀ ó wá yẹn rí wípé iṣẹ́ àwọn oṣù àwọn ni padà tó fẹ́ mú ọwọ́ mọ̀ọ́mọ̀ ní táàmù yẹn gangan níjọ́ kejì ọwọ́ àwọn táàmù yẹn gangan níjọ́ kejì. ó tún bá bàbá ti ṣe kù ọwọ́ bẹ̀ kàn dúró. Ah, bàbá tó lé ẹ̀ ń lè sí ìbáwọn yẹn ẹ̀ pé sírun lẹ́yìn ọ̀sán fún wa yìí báyìí pé lóun bá ní òun náà ti rọra àkọ́ ní ìjà wọn nǹkan yẹn ti dí òun náà rọra àkọ́ ní ìjà wọn tóun bá ṣe nípa àwọn tóun bá ṣe ń sùn dáadáa àwọn mùsùlùmí ni ṣùgbọ́n àwọn òrùn fún òun náà ti ṣe ìjẹ̀ fún yín lé bàbá ìwé lòdodo ẹ̀jẹ̀ káwọn ọmọ òkú ìrọ̀ àwọn ti kọ́ àwọn tó wà kọ̀ǹfìsì ní ti náà tẹ́lẹ̀ bàbá náà má dẹ̀mọ́ pé òdodo lèyí tó mú sọ èyí tó báwọn tó mú sọ lọ́wọ́ òun lòdodo ṣùgbọ́n wọn náà wò kan ilé ńlá wọn kọ́ kalẹ̀ mọ́tò ńlá lòun kùn yìí kí ló ẹnu olùfẹ́ fi sọ fún wọn. gbogbo sukù owó ńlá olówó látẹ̀ lọ àwọn ni wọ́n ń sáwò òsì àrùn fẹ́ẹ́ tó o bá ọ̀pọ̀ ọ̀fẹ́ ṣe máa ṣe tó wò ọ̀fẹ́ ṣe ni òun ní sọ ọmọ sí àmọ́ ó rìn ìlànà sí òun rere tó ń dènà sí òun gidi tó ní tó ń tòsí ọmọ tó yà tó láti ẹkọ́ tí ó dò wá ní òun lè kó ń tòsí wọ́n ní bọ́ọ̀mù yẹn ti kó de wọ́n ti kó lọ́dọ̀ báyìí tó wọ́n ti gbà sílámù. eléta ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ náà máa láwọn fẹ́ jẹ́ àwọn tí wọ́n bọ́ ṣùgbọ́n èyí tó jẹ́ èyí tí wọ́n máa tàn yẹn jẹ́ òun wọ́n kà fún wọn. bàtà mẹ́rin náà tó lọ́ọ̀tì lélẹ́yà àmẹ́rì lórí àwọn tó wà ń tà náà tí ò wọ́n táwọn lọ́ba tá ní kúrò tó wà lọ́wọ́ wọn wọ́n táwọn làwọn bá ń parọ́ kíbi ní ọlọ́run kọ́sọ̀ kàdé náà rí. ìgbọ́dọ̀ ẹ̀yìn báyìí lọ́ba wà lórí irọ́ kíbi ní ọlọ́run kọ́sọ̀ kàdé léyìn lórí. eléyìí níjọ́ náà lọ́hùn ẹnu wọn wọ wòwó ọlọ́run wa ní káàná yẹ̀ sọ wọn pé wọ́n ń ta wà láwọ́. tí wọ́n á gúrí tí láwọn ò lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n láwọn ò lè ọba ọ̀kan ṣoṣo tí wọ́n sì láwọn ò lè àwọn ò lè okùn lọ́rọ̀ àwọn táwọn ti sọ dẹrú tí wọ́n láwọn ò lè ṣe bẹ́ẹ̀ ìlà nẹ́bì yà sọ fún wọn wípé ọkọ̀ olóṣèlú ọdún ọdún ọdún jẹ́ bí àwọn ọ̀sọ́dọ̀ náà pé àwa ti wa òkùnkùnrin àwa ti dè. látara ilé ọlọ́gbàjọ́ ọ̀rọ̀ kan yẹ̀wúdí àti nàìjíríà bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹn ọ̀ma lórí ẹ̀wú tàbí nàṣọ́lá nìkan bẹ́ẹ̀ náà lórí ọ̀dọ̀ mùsùlùmí náà mélòó mélòó àfáà lónìí tí ti ta mọ́tò lọ́wọ́ ẹni tó jẹ́ àwọn àjọ wọn pàṣẹ mọ́ àwọn fẹ́ bá ṣàdúrà àbáwọn arímọ̀ sí mọ́tò náà wọ́n sì máa lo mọ́tò rẹ̀ káàkiri kéwù lè lọ́wọ́ kéwù fẹ́ bọ̀ yà sí mímá kéwù fẹ́ bọ̀ gba àgbákò rẹ̀ dànù jọ̀mọ́ ó burú lọ́dọ̀ àwọn àtàdé bíi pé tí wọ́n fẹ́yàwó wọ́n sọ pé kí àwọn àwọn ọkọ̀ lọ lórí ẹjọ́ méje lọ́dọ̀ séwù àìbọ̀ lọ́dọ̀ ní séwù ẹgbẹ́ bá kọ wò ní ìjìlá séwù tó bá yàtọ̀ tá à ń sọ yìí yóò fèjì létí ẹlòmíì tọ́wọ́ tóbi àwọn tí wọ́n ń ṣe irú ẹ̀wọ́ máa pé níta sọ yìí ṣe tuntun àwọn tó ń ṣe lẹ́sìn ọlọ́ọ̀ni wà fún ìdí kẹta èyí ṣe é ṣe sàárẹ̀ fẹ́ kọ́kọ́ láwọn ẹ̀fá pé báwo wá ti rí gẹ́gẹ́ bí lẹ́yìn kan lọ́lọ́ ọlọ́ni ọba sì rẹ̀ lórí àwọn akárẹ́ tuntun lórí àwọn yòówù jáde àwọn nàtọ́ra wọn náà ti sọ̀kalẹ̀. ọlọ́run àwọn àdìkọ́lá wa tẹ̀síwájú. yàrá ìkìtà bìlì mọ́tò ní ẹ̀yà lè lè fi táàtì ẹ̀yin àti nàṣẹ́ra. ìmọ̀tò hájú nàbí Ibrahim. èéṣe yín bẹ́ẹ̀ tó ń jiyàn bẹ́ẹ̀ ń ṣe pàǹpà mára yín lọ́wọ́ nípa anábìyà Ibrahim anábì Ibrahim tó ń ṣe mára yín lọ́wọ́ lórí kan sọ lẹ́nu yín sọ pé ni kan sọ pé ni. والإنجيل بعده إلا من بعده أفلا تتقون ẹ̀tẹ́ lẹ́yìn lẹ́la nẹ́bí Ibrahima kẹfà mara yín lọ́wọ́ ọlọ́ni wà máa ń fi láti tàwùrọ̀ àti ìfọ̀ tàwùrọ̀ tàkalẹ̀ jọba àwọn atalàfọ̀ tàwùrọ̀ tàkalẹ̀ fún anábìwà mú sáni dísáàtì tó àláàrà níbi wa mọ́sá àwọn àbá onítẹ̀síìr wọ́n ní ní áà sẹ́ńtúrì tó pọ̀ ní gẹ́gẹ́gẹ́ni kìí sọgọ́rùn ọdún kọ́dà kìí sọgọ́rùn méjì ọdún kìí sọgọ́rùn mẹ́ta ọdún lọ́wọ́ láàrà níbi wa ìdìrẹ́yìn sáà wa sọ́rí bẹ̀rẹ̀ àwọn ìlọ ìbẹ̀rẹ̀ ìyára ìyá kúta ìta ọ̀rọ̀ àrùn ìjọgbọ́n ọ̀rọ̀ tọ̀dún. tàwọ̀rẹ́tà anáyíwá mú fara wá sọ̀ kalẹ̀ fún ẹ wá ń tẹnu ara yín yàrá ọbẹ̀ ń bára yín ni níbo ló ti jára yín. kàdáríkà ọ̀lẹ̀ ìngíìlì bẹ́ẹ̀ náà ni ẹ̀yin tẹ́yìn náà ń sọ wípé àtàmùrì

àárín àmẹ́lìwà Ibrahim sí àmẹ́lì Ìsá tẹ́ ẹ fẹ́ máa sọ wípé ní ara yìí ni ọlọ́ọ̀bà àlejò ọlá ní tàwọ́rẹ́tà Injil kò sí tẹ́tọ́ tí sọ̀kalẹ̀ ń bẹ ńlá ìlà ní àríká máa rí ìta nínú ìtàn yìí pé lẹ́yìn ìgbà tá àmẹ́lìwà Ibrahim ti lọ

a nǹkan tí ò fẹ́ ṣàníyàn ọgbẹ́ lè ta sọ títí tó fẹ́ ṣàníyàn. wá sọ sí pé nígbà tí a rí Ọbásanjọ́ jẹ̀wọ́n àìsàn tó bá sanjọ́ kúrò lórí oyè ta yàrá tó àmì àbẹ́ẹ̀kọ́ ni yàrá tó àlọ́ kọ́kọ́ níbẹ̀ kí yàrá tó àwọn tó lo fọdún méjì àwọn méjì ní yàrá tó àlò tó fi jáde láyé kí Jónátà tó papò kí Jónátà náà tó wá lo ọdún mẹ́rin tiẹ̀ ní ìlà àbẹ́ẹ̀kọ́. ẹni pé láàrin ìgbà yẹn pẹ̀lú èyí tí buhari náà padà ń lò lọ ìlú yìí títí ń pé àsìkò wọn fífi ti tẹ́lẹ̀ mẹ́rin kún lọ yìí àìlẹ́kọ̀ kọ́ra màkà kó bọ́ta kó wá ní ọmọ ọdún mẹ́wàá kọ́ bọ́ta kó wá ní nígbà tí yàrá ju àwọn kí àwọn jọ kírun sí i la ẹgbẹ́ ìmáàmù tó kírun sí i la ẹ̀yìn ìmáàmù tó kírun sí i la báyìí lòún tòsí ìmáàmù náà sọ ń jẹ́ náà wípé. yàrá bí ọ wòlíì ọlọ́run ni nítorí sọ yìí nítorí ìdájọ́ orí mo fẹ́ mú wa o o ọlọ́run lọ mọ ọdún ẹ̀bí yàrá àti ẹgbẹ́ lọ́dọ̀ rẹ̀ o tẹ̀lé sí pé náà lè sọ pé ẹni tó lò láyé lẹ́nu ṣùgbọ́n ṣèdájọ́ ìyẹn ṣèdájọ́ èyí tá ayé ṣèdájọ́. òun ni wípé ẹni tí ń sọ̀rọ̀ yẹn ìjọ ọmọ mẹ́wàá lọ ọmọ mẹ́wàá tí wọ́n ń sọ fún wa wípé òun wà ń bẹ̀ níjẹ́ tí ń sìnkú yálà àkọ́kọ́ náà wò tí gbà yẹn àdíjọba wọ́n lè wọ́n àti ọ̀rọ̀ bá ń sọ yí ọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn alẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ bíi nineteen um, ọ̀rọ̀ bíi two thousand and òun ni àdùn àkú alẹ́kọ̀ọ́ ni. láì bá a ti kọ́kọ́ mọ̀ ìpé wọn àti ìsìn nígbà náà ọ̀rọ̀ rẹ̀ ò lè lẹ́sẹ̀ lẹ̀ jẹ̀mọ́ wa ọ̀rọ̀ lè lẹ́sẹ̀ kò lè lẹ́sẹ̀ lẹ̀ eléyìí ti kọ́kọ́ ti ọ̀rọ̀ àwọn yẹ̀wúdí àtàwọn àtọ́ra ó ti diwó tọ́lá náà ti pàtà wọn pé àná Ibrahim fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ àná Ibrahim wo àná Ibrahim fẹ́ pé àwọn ọgọ́rùn ọgọ́rùn lọ́nà ọgọ́rùn lọ́nà ọgọ́rùn ọdún àbí láàrin yìí ṣe wá lọ pé ara yín ni ẹrù lápá ìṣẹ́jú ọ̀kálà kan. Ọlọ́run ní tẹ́sọ̀ yẹn kò bá bàtà ìmọ̀ rárá. Ọlọ́run ní àátọ́ àwùlá ká yẹn ní ẹ máa ṣe pàápàá. أنتم هؤلاء حاججتم فيما لكم به علم níbi ìta tó ṣe wípé ẹ̀yin tó ṣe wípé ní ẹ máa ṣe bàbà níbi ìta tí màá rẹ̀ wà fún yín gan láàrin ara yín kọ́ta yín lójú ẹ ṣe bàbà rẹ̀ kọ́ta yín lójú ẹ máa ṣe bàbà lórí ẹ̀yin tó kò rí ẹ̀ ẹ̀ ń ta tó kò rí ẹ̀. Ọ̀nìmọ́ tó ha jùlọ fi máa lẹ́sẹ̀ lọ́kùn. Ọlá ní ètò wa ṣe yí, ìdí ètò wa ṣe bí kì í bí ọ̀tá yín lójú, èyí tẹ̀ tún fàṣẹ tún ti máa bà lórí ẹ̀. Ebú nìyẹn. Wallahu ya'lamu wa antum ní òun lòun ní mímà. وأنتم لا تعلموا أي من تكوا وأنتم ẹ máa ń isi wọn á wọn náà ṣé máa bó wọn náà sí i tẹ́ ìyẹn nípa kankan ṣé wọn tó ń bó wọn náà bá sí Muhammad bin Ishaq bin Yasar wani حدثني محمد بن ابي محمد مولى زيد عن ابن عباس رضي الله عنه قال اجتمعت نصارى النجران واحبار اليهود عند رسول الله صلى الله عليه وسلم أباتي أباتي تيوا لا تكتشف تيوا يعني bí sánàdọ̀rọ̀ ẹ ti pọ̀ nìyẹn tóbi lórí àbá Muhammad bin Ishaq bin Yasar òun wá ń sọ bọ́rọ̀ yẹn fi wá látọ̀dọ̀ àbáwá Muhammad ọmọ àbí Muhammad ó fi dórí àbáwá Sa'id bin Jubair àbáwá Sa'id bin Jubair ọmọ tí wàá bá Abdullahi bin Abbas náà wọn àbáwá Ikrima náà ọmọ tí wàá bá Abdullahi náà sàbá Abdullahi tó jẹ́ lu Maka lẹ́yìn pàtàkì àti jáde láyé àwọn tó ń nílùú wọ́n ní látọ̀dọ̀ àbá àbdùlá ìbùn àbáàsì àwọn ní ìsáfà àti nàfọ́rọ̀ nàìjíríàn wọ́n láwọn nàfọ́rọ̀ àwọn kírísítẹ́nì ìlú na ní nàìjíríàn nígbà náà àtàwọn jù àtàwọn tí wọ́n jẹ́ àwọn àfa àwọn gbogbo wọn péjọ lọ́dọ̀ àdébíjọ náà na lọ́wọ́ àdébíjọ sẹ́lẹ̀. pàtàkì àṣàrò wọ́n bẹ̀rẹ̀ sí ti máa màlá àgàrà wọn ẹ̀ǹdá ò lọ́dọ̀ ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ ni wọ́n wà. bàbá ọlọ́tẹ̀ àbá àwọn àbá àwọn yahudi àwọn sọ̀njá náà wọ́n ní wọ́n dára ibrahim ilá yahudi yẹn. ànábi ibrahim yahudi ni o kéèké ìtẹ́ká méjì yahudi lọ. júù ni yahudi bàbá ọlọ́tẹ̀ nàṣọ́ra àwọn. Christian tí wọ́n wà ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ ànábì náà jẹ́ náà táà náà wọ́n tilẹ̀ Nàìjíríàn àwọn náà ní máa ká ná ìbẹ̀rọ̀ ìlà nàṣọ̀rọ̀ àníyà àwọn náà ní ẹ̀mọ́ dáhùn jàre. àníṣẹ́ fẹ́rẹ́ àyẹ̀wò ti yẹn wọn ò máa darí pè àtàmùrì náà pè látàmùrì. ẹ̀rọ táwọn ló wọ́n jàre àná ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ yẹ̀wò ti nàṣọ̀rọ̀ àníyà ní Christian ní abdullahi ibn abbas wọ́n ní fa anzalallahu ta'ala ọlọ́wọ́ aṣọ àìsàn tó yá àlà lè kíta lima tuhajjuna fi ibrahim. abaka. يا أهل الكتاب أهل الكتاب لم تهاجون في إبراهيم يا أهل الكتاب أن يهود أتي نصارى إيه سيدي أبارا إيه سيدي nípa àtúnwà ìbìrọ́rìmà èsè yín tẹ̀sí fàáfà báwo lẹ ti lè máa pàpè mára ipe yẹ̀wú dídá anábìyà ìbìrọ́rìmà báwo lẹ ti lè máa pàpè mára ipe nàṣọ́rọ́ anábìyà ìbìrọ́rìmà. wàkà ọ̀hún ní láti tẹ́ ọ̀rọ̀ àdúrà ní ìlú ńlá ní ńlá. báwo a ní pé ọ̀kọ̀ọ̀kan náà sáwọn òun kọ́bùlà ángẹ́sì ọ̀gbọ́n tàwùrọ̀ tàwùrọ̀tà àlàáfíà àsìkò tá ànábì Ibrahim ti wáyé sáájú tí tàwùrọ̀ tà tó sọ̀kà lẹ́bàá ànábì wa mọ́tà ni. bákan wọn lọ́kùnrin máa pè ní nàṣọ́ra léṣe ọ̀tọ̀ ìnáma àdàbà tún nàṣọ́ra níyà ìpè nàṣọ́ra tẹ̀ ń pè ní ẹ̀sìn nàṣọ́ra lónìí bá àdà zámánì ìdìdà àsìkò tó pẹ́ náà lọ bẹ̀rẹ̀ kódà lẹ́yìn ìgbà táwọn ẹbí yìí sá gan lọ bẹ̀rẹ̀ náà lọ bẹ̀rẹ̀ náà lọ kọ̀ wọ́n fẹ́ jẹ́. àfọ̀dá àtàkùnrin. ọlọ́run ti sẹ́yìn ló làákà yìí لكم به علم فلم تقولون فيما ليس لكم به أبوى ابن كثير ولهذا إنكار أماما يهاج بما لا علم له eléyìí jẹ́ ìtaàrù fẹ́ńtẹ́ ọdún máa ta ojú òní nípa rẹ̀ torí pé yahoo àti nàbọ́rá bíi wọn àti ìtayé táàrà ìrẹ́ bìtì wáyé wọ́n ti lè mọ wá sọ pé ìyẹ̀wù dì ní káà kọ́ ọjọ́ pé rárá káwọn kọ́ abára lọ́wọ́ ìtú wọn nípa rẹ̀ nípa rẹ̀ ẹ̀sìn bára nípa. torí ìdílé lẹ́yìn ọlọ́wọ́ bá mi wájú ká mà nínú àwọn àyà tá wípé máa àwọn ولا نصرانيا ọba ní anábìyà ìbìráyìmà kìí ṣe yahudi bẹ́ẹ̀ sì ni kìí ṣe nàfọ́rá anábìyà ìbìráyìmà àmì fáńlẹ̀ sí rẹ̀ ẹ̀sìn tó sẹ́yìn kò nùgbò tí ń jẹ́ ìbàjẹ́ kí ló dé tó ọdún kọ́kọ́ rẹ̀ yẹn pé àmì fa torí pẹ́lẹ́bọ̀ làwọn bàbá ẹ̀ òtù báwọn ṣe bọ̀ yẹn fún ara rẹ̀ lọ́wọ́ àlọ́ lè ṣe báàsù nípa ọlọ́run kó tó mọ ọlọ́run. ọkọ ní òtù ọkọ láwọ̀ tí láwọ̀ jáde ọ̀nà ọ̀rọ̀ tó wọ̀ nígbà tí láwọ̀ láwọ̀ wọ̀ eléyìí kò jẹ́ náà. ó kéré òtùpá òtùpá eléyìí tó tóbi díẹ̀ nù ó tó rọrùn òrùn náà tó wọ̀ ó sì gbà pé rárá àwọn ilé ìrè jẹ́ lọ kọ́lá òtó àti kíni kọ́lá òtó àfi ìlà rẹ̀ ní sọ́mọ kó tó máa lè ní sẹ́rọ̀ ọ̀bọ̀ fún yìí. àbá nígbà ọ̀nà ti yọ ànífá bíbélì ìdí ìsọ̀lọ́ lọ́sẹ̀ríkò bẹ́ẹ̀ bíbélì ìdí ìsọ̀lọ́ lọ́sẹ̀ríkò bẹ́ẹ̀ ẹ̀sìn rẹ̀ sẹ́ríkò gbogbo ẹ̀sìn ìbàjẹ́

ó sọ fún wa pé àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ tí wọ́n ti ẹ̀lẹ́ máa tẹ ànábìwá ìbẹ̀rọ̀ yìí tí wọ́n lè máa bára àwọn ní lànàbí náà tabarú àwọn làwọn tó wá tẹ̀lé lánàá rẹ̀ yẹ́wọ́ tí ìlànà ànábìwá ìbẹ̀rọ̀ yìí òun ni kó ọ̀kan ṣoṣo lọ náà ẹlẹ́pọ̀ ẹ̀sìn wo ló wá pé ọlọ́run bá lọ́kàn ṣoṣo òun náà ní Islam وهذا النبي أبيك وهذا النبي والذين آمنوا àwọn tí wọ́n tẹ̀lá àwọn tó wà lókèrè àwọn tó wọ́n tẹ̀lá nílùú Ibrahim níbi ìjọsìn ẹ̀ yẹn pé àwọn tí wọ́n tẹ̀lé lásìkò ìgbà tó náà wà láyé àti iṣẹ́ tó láyé náà náà bẹ́ẹ̀ pé orí ìlànà rẹ̀ òun náà ni wọ́n wà níbi tá a náà ní ìlú oríṣiríṣi ẹ̀sìn níbẹ̀ lọ́wọ́ àwọn èèyàn àwọn àkànkàn bẹ náà tí wọ́n sì sẹ́kù lórí ẹ̀sìn àníbọ̀ Ibrahim náà wọn lárúbáwá ń dẹ̀gbà náà tí ibi wọn kàn lè dájò kó wọn máa ronú nípa ọlọ́wọ́n ọ̀kan tuntun. látara ilé ìtumọ̀ àyẹn kéré jọjọ nígbà náà látara ilé ọlọ́ọ̀bà àdìgbọ́n wọn sọ fún wa ń bí pé. ọ̀gá ọ̀gá àwọn tó wọ́n mẹ́tọ́ fáwọn ìwà ìbúra àwọn tó wọ́n tẹ̀lé lánàá rẹ̀ àti eléyà nẹ́bì tàbí eléyà nẹ́bì náà òun ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn tí wọ́n nígbàgbọ́ tá nẹ́bì tarí ọmọ ọba àlekọ́lá olóhùn wà ní yìí mùmínì òun ni alábòjúkọ alábẹ̀yà sí gbogbo ẹni tó bá ti tọ́lọ́ ọ̀rọ̀ àjọ lódodo tọ́lọ̀ pọ̀ ọ̀rọ̀ ìtàbí náà lẹ́yìn tó tẹ̀sí wa ìtẹ̀rí àsìkò wa ìtàbí lẹ́yìn tó tẹ̀sí wa pẹ̀lú àsìkò wa ṣùgbọ́n tí a tọ̀ra tọ̀ra sákèjì bí ayé lẹ́yìn tá a kàtá òun tó ẹjẹ́ jẹ́ Yorùbá ní bá jẹ́ kàtàlá ká jẹ́ bá sì jẹ́ kòkòlò ká kòkòlò ewu lọ sàkàǹsókò àmọ́ta ni pẹ̀lú yìí sí babaláwo láti ẹ̀lú ní ìlú mẹ́sìn kan láti ṣe pé ṣe ni ẹ̀ẹ̀mẹ́ ẹ̀mọ́ lè mà tọ́ba nílé ìjọsìn ní ilé ilé ifá rẹ̀ pè ní ẹ̀ẹ̀mí lè pè ẹ̀ẹ̀mí bẹ́ẹ̀ nílé dẹ́kù dẹ́kù ọlọ́wọ́ bá ti wá orí tó wà ọlọ́wọ́ bọ̀ kan tuntun wọ́n ọ̀ nǹkan ní èmi ẹ̀ẹ̀mí ti fọ́tò mi tẹ̀lé ẹ̀ẹ̀mí ti sáyẹ̀lì tó máa jẹ́ àwọn sẹ́ńbọ̀ kan kò sí sẹ́ńbọ̀ kẹta sáàsọ yìí pé àwòrán èèyàn kan tẹ́ wàá wá dájú kọ́ kí ló lẹ́jọ́ kò sí gbogbo ń ti tọ́ náà wá kọ́ lódodo ọlọ́run ní ọmọ ràn lọ́wọ́ ọlọ́run ní ọmọ jẹ́ alákọ̀yà sí ẹ̀. eléyìí fi hàn fàáyé pé mùmíní tọ́pọ̀ náà wá gbọ́ nílùú kan bí tó bá tó dé lùbò mí náà tó bá ti pàdé àwọn ẹgbẹ́ mí ọdún jẹ́jọ́ kan للمؤمن كالبنيان يشد بعضه بعضه lọ́mìnira àti mọ̀mìnira ọ̀kan náà jẹ́ ní gbogbo wa ṣùgbọ́n ìta ń sọ kí lọ gbàgbọ́ o fọ́kàn lóṣù lọ gbàgbọ́ àbí mẹ́ta lọ́kàn ìyá ẹgbẹ́ mẹ́ta lọ́kàn ní òsì nù wọn ọ̀kan ṣoṣo lọ lọ́run ọlọ́run ò sì bí ma ẹnì náà. kò tó méjì torí ìdí eléyìí. àti ìwọ̀n àti ìdúnbà láàpẹ́ tí sàlọ́ àti ìwọ̀n àti ìdúnbà láàpẹ́ tí làmọ́ wàá tó ìlàrọ̀ bí kan torí jà wọn wàá tó ìlàrọ̀ bí kan tó kí làbú wọn. Ẹ̀ta lé pẹ̀lú wá ọmọ tààbò sí máa. Ẹ̀ta lé pẹ̀lú wá ọmọ sóòrò sí máa. Torí pé ọjọ́ lẹ́hun lọ́ padà sí. Torí pé ọjọ́ lẹ́hun lọ́ padà sí. Ẹ̀ta lé pẹ̀lú wá ọmọ sóòrò sí máa torí pé ọ̀dọ̀ lọ́hùn ló sí torí pé ọ̀dọ̀ lọ́hùn ló bàbà sí. صلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم